نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 أن الله سبحانه وتعالى فرض الصلاة عليكم رحمة بكم وإحسانا وجعلها قلة بينكم وبينه لتزدادوا بذلك إيمانا فكانت بالصير خمسة وبالثواب خمسين فضل منه وامتنانا عباد الله وموضوع خطبتنا اليوم يدل على أهمية محافظة على صلاة الجماعة عباد الله اتقوا الله تعالى وألموا أن من شعائر الإسلام صلاة الجماعة في المساجد هذه الشعيرة التي قد خف فضلها اليوم عند كثير من الناس فأحبه لا يدونها إلا في رمضان اتباع للشياطين وإنها لخسارة كبيرة أن ترى أعداد كثيرة والجموع من الناس في مجتمع المسلمين لا يبالون بصلاة الجماعة ولا يرتادون المساجد وهم يسمعون المنادي يدعوهم بأعلى صوته ويقول لهم حي على الصلاة حي على الفلاح فيعرضون عنه وهم يقولون باللسان حالهم لا نريد الصلاة ولا نريد, ولا نريد الفلاح ولعل ما فيها لما ولوا مدبرين ولما انصرفوا عنها معرضين أن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة فقال من حفظ عليها كانت له نورا وبرهانا ونجاة به يوم القيامة وما لم يحفظ عليها لم تكن له نورا ولا برهانا ولا النجاة رواه أحمد قال تعالى حافظوا على الصلوات والصلاة الأسطى وقوموا لله خالقين يقول علم مسعود رضي الله عنه من يسر من سره أن يلقي الله صدى مسلما فليحفظ على هذه الصلوات خمس حيث ينادي بهم فإن الله قد اشترى, قد اشترى لنبيكم سنن الهدى وإنهن من سنن الهدى ولو أنكم صليتم في بيوتكم كما يصلي هذا القلب في بيته لتركتم سنة نبيكم ولو تركتم سنة نبيكم لضللتم ولقد رأينا وما يتخلف عنها إلا منافق معلوم النفاق ولقد كان الرجل يؤتي به يهادي بين رجلين حتى يقام الصف رواه مسلم أدى فطن أبا عليكم يا الله أولي أجل الله kuma baa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ṣe a Muhammad lẹ́yìn tó ti kọ́ àwọn sàhábà rẹ̀ tí àwọn afáàtúnnà táwọn náà kọ́ látọ̀dọ̀ àwọn ní gbogbo ọgbà tí sallallahu alayhi wa sallam tó bá ti ní ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ a máa ṣe ọ̀rọ̀ ti síwájú èyí tó máa fi ń síwájú fún wa a máa jẹ́ oyé wọn pé ètò lóore jù nínú ọ̀rọ̀ tágbọ́ ọ̀dì mú nígbà tó wọn bá pé méjì wájú wa ọ̀rọ̀ ọlọ́ọ̀ni o ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ayé fi ọrụ ẹ̀dá káfí dá ọ̀rọ̀ lọ́nà bó bá ti kí ẹ̀dá yìí kó ní ipò kó ní ààyè wa tó ọlọ́run ọba aláàmà ti síwájú àwọn ìlànà tí ẹni ti lọ́run tí yóò fi jèrè ẹ ẹ̀ tọ́lọ́wọ́ fi sẹ̀rẹ̀ lẹ́sàn ìjọsìn náà lọ́jọ́ tí kálukú ń retí ẹ̀sán ìjọsìn ẹ̀ ó lè jọ bí ẹ bá ṣe pẹ̀lú lànà nẹ́bí wa ìjọ bí ẹ bá ṣe pẹ̀lú o nẹ́bí ó lè yóò gba ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba anabi ajoyé wọn sallallahu alaihi wasallam èyí tó burú jù ní nsọ́mọ ènìyàn máa ń wù ní wà tó burú jù lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ní ẹ̀sìn tá a tí wá tá a fi gbé kalẹ̀ tí ó sì ń lọ àná ní Muhammad irú ẹ̀sìn bẹ́ẹ̀ aburú gbà ní. àbí ẹ̀sìn kan tí ẹnìkan tó fi làákàyè tiẹ̀ tó ti gbé kalẹ̀ àwọn tá ń pè ní ṣéhù lónìí bí ẹ bá wọn tẹ lánàá nínú wọn á fi sin lọ́hùn-ún ah, wọn nínú kọ́ báyìí ló burú jù èyí là ń ní dídá tó fi burú ó lè mú yẹn jìyà wájú ọlọ́run ẹni tí ń ṣe òun ò sí ní lẹ́sẹ̀ atúmọ̀bí ọlọ́run ọlọ́run já ṣe pẹ́ ọlọ́run já fi lọ́mọ lọ́wọ́ ìyẹn ló fà á lànàbí sallallahu alaihi wasallam lóbílóbíló burú jù nínú àwọn kàtẹ́yà máa ṣe kìí ṣe pé ní títóbi ẹ̀ṣẹ̀ àmọ́ látara pé èyí lè túbá kó nù rẹ̀ ẹni tó máa ń ṣe nítorí pé yóò máa rí gẹ́gẹ́ bí kóhun súnmọ́ náà ọba ni yóò sì máa rí kóhun lé ní ẹ̀sìn ní gbogbo àti máa ń sísan àwọn wọ̀nyí. jẹ́mọ́ mùsùlùmí èyí tó jẹ́ kókó ọ̀rọ̀ wa lẹ́nu òun náà ni alimuhafọ́bọ́ àlàáṣọ láti jẹ̀mọ́ irun jama ká mójútó ká máa kí nínú mọ́sálásí kí ni kò tó wà nínú Islam ṣé ìrun jamaa nínú mọ́sálásí ṣé kò ní ipò kankan ni. bẹ́ẹ̀ bá wá yọ ọ̀pọ̀lọpọ̀ mọ̀tún lónìí bí wọ́n ṣe ń lò pẹ̀lú ohun jamaa bí ìgbà pé jamaa takị káàkí mọ́sálásí bí ìgbà pé kò láyé kan lóṣù láàmú ni bọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ń lò pẹ̀lú ẹ̀ lónìí ẹlòmíì ó ń lò pẹ̀lú ẹ̀ jahanan níta ìmọ̀ kan kò ní ṣe tán láti béèrè ẹlòmíì òun ò kí ń kí o jẹ̀mọ́ nínú mọ́sálásí ní ìtorí pé ó ríra ẹ̀ pé èmi ní wá kírun láàrin àwọn yìí bóyá ń torí ìtọ́nà ọba fún bóyá torí owó tọ́nà ọba fún bóyá torí ọba fún ó wá rí ẹni tó pé ìmọ̀ tí mo ní kò ní torí di eléyìí ló fi fi rán lẹ̀ kò wá kí irun mọ́sálásí eyín ló burú jù eléyìí ò ní kúfùrù ni gbogbo ẹni tí ẹ bá kí irun mọ́sálásí nítorí pé orí rẹ̀ tèmi ó kírun lẹ́yìn lágbájá tẹ́lì iye òsì kó sì nǹkan tàbí ní kírun lẹ́yìn rẹ̀ ó rí rẹ̀ pé adúmọ̀ tí mo ní bí mo ti ní ìtó yìí èmi kí máa kírun jẹ̀mọ́ pẹ̀lú àwọn eléyìí mo ti lọ́wọ́ tó yìí mo ti ní kòtò yìí tó báyìí pé nǹkan yìí ló sì yìí tí ò tó lè kírun ní mọ́sálásí jẹ̀mọ́ kúfúrú ni ẹni yóò kí ń ṣe mùsùlùmí láti jọ náà aláìmọ̀ kan tí mi ṣe ló pọ̀ tí ó tọ́ mi jàmá musulumi ká masalasi fáwọn ọkùnrin ọ̀ràn yẹn ni ṣe súnnà kìí ṣe súnnà pé kó bá wù ọ jàre kọ́dá ọ̀ràn yẹn rẹ̀ ya torí ọ̀ràn yẹn ń gbà ó àwọn ọ̀rẹ́ kan bẹ fáìlù àìní ni kálukú gbọ́rọ̀ ẹ̀ náà máa mọ́sálásí wà àwọn ọ̀rẹ́ méjì ń bẹ fáìlù ni èèyàn ni ó jẹ́ gbogbo wa lápapọ̀ nígbà táà bá tó ṣe nǹkan náà àmọ́ táà bá ti ráwọn apá kan nínú àwọn mùsùlùmí tó bá ti ṣe nǹkan yóò máa jẹ́ fáàlù kìfà ya kò ní jẹ́ ọ̀rọ̀ ẹ̀ lórí ọmọ ìpàdé àwọn akọ̀kọ̀ ti ṣe bí kátìrù jẹ̀nẹ́gà kátìrù tó kún la ọ̀rọ̀ yẹn ni àmọ́ táwọn akọ̀kọ̀ bá ti kírun àwọn mùsùlùmí ìdí ọ̀rọ̀ yẹn ò ní ó ti ré kúrò lé àwọn atáfókù ẹ wá rí kátìrù jẹ̀mọ́ nínú mọ́sálásí ọ̀rọ̀ yẹn ni ẹni tí ò bá kí ẹlẹ́sẹ̀ náà ìyẹn ló fa ànábì sallallahu alaihi wasallam ní tá a bá dé ń pé méjì mẹ́ta ládùúgbò kan ànábì ní ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ní mọ́sálásí kẹ́sì máa fi jàmá kẹ́sì yẹn nìkan léra yín lórí tí ó máa jẹ́ ìmọ̀ gbogbo ẹ̀ tí wàá fi lè ṣe bẹ́ẹ̀ ànábì ní ipá ọ̀tá ọ̀ka wọn. ẹjá ọ̀pọ̀lọpọ̀ mọ̀tí lónìí bí wọ́n ṣe mú wọn kákírun jẹ́ ọmọ mọ́sálásí àwọn míì àwọn ọ̀rọ̀ pẹ̀lú ṣebí tákìtì jẹ́ mọ́ra ní àwọn míì àrò bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o ìyẹn ló fà lẹ́gbẹ̀ẹ́ wọn míì bàbá ìyá ọmọ àwọn náà àwọn náà tó ti jẹ́ mọ́ra wọ́n máa kírun lé wọn wọn akúrú faranda wọn àwọn náà tọ́ yá yín náà lọ́wọ́ sí àwọn náà tí wọ́n sára ti ń bẹ gbogbo àwọn bá ń wọn báyìí ẹlẹ́sẹ̀ ni wọ́n níwájú ọlọ́wọ́ bá ó jẹ ìyá ọlọ́wọ́ bá pé ẹ̀ ń níbi tí ẹ̀jẹ̀ ti tí wà àwọn wà assembly wọn ò fẹ́ ká assembly tọ́mọ́ àwọn ṣe fàájì látago mẹ́rin a máa ti darí iṣẹ́ lágo márùn-ún kálukú ti láti ẹni tí wọ́n jòkó sí èyí àjẹ́bí wọn àjòkó fáá tí wọ́n gúgbé ètò tí wọ́n gúgbé bá tó wọ́n wá rí pé báwọn bá ní káwọn orí ilé lọ sírun ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀pà làwọn mọ́ àṣẹ́bí ń tú ọgbọ́n wọn làṣẹ́bí òdúrà ní tú o tọ̀ èyí tó náà fún ọmọ kéwọ́n láàrin wọn tó tó ṣe bí ẹ̀ ẹ̀jẹ̀ mọ̀ kí ni àyín jẹ́mọ́ náà ní jẹ́mọ́ fẹ́ méjì ó tọ́ mẹ́sì ní mo ti bẹ̀rẹ̀ ní ti bẹ̀rẹ̀ ìmọ̀kí nù ni o tí mọ́sálásí wà ǹgbọ́ ọ̀tọ́rọ̀ ẹ̀wò àwọn ẹ̀rí pọ̀ lábọ̀dọ̀ anẹ́bùwà Muhammad tí mọ́sálásí sì wà àtẹ́fẹ́ tí ó àtọ́léwu púpọ̀ fún ẹni tí ń ṣe alẹ́ Muhammad sallallahu alaihi ó kí o jẹ̀má ní mọ́sálásí mẹ́jọ kan dìde alẹ́bí ni mo ti kọ́kọ́ ní èròǹgbà kan kí o yí o èròǹgbà tí mo ní ni èyí ni kí ẹgbẹ́ òdìdé kẹ́nìkan wá sáájú fún yí ní wá mú àwọn sàmàrí èyí tí kí lọ́wọ́ ẹgbẹ́ òdìdé o ìbí wá ní kí o pẹ̀lú yí àtàwọn kan àwọn a máa tọ ojúlé káàkiri o àpòpọ̀ síbò mí ọ̀yá àwọn èèyàn bẹ́ẹ̀ yìí náà a máa ti kó bíi pé èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ń lẹ́ ẹ̀sán náà mọ́lé ní tìtorí pé àlẹ́bí ní ikú mo fẹ́ ṣe nu ní ìtorí pé wọn ò wá kí òun jẹ mọ́nu mọ́sálásí kí ló wá fa ká nẹ́bí sọ̀rọ̀ bá wọn àlẹ́wọ̀ sọ̀nà tó fi dá ẹ̀rọ ń balẹ̀ padà àlẹ́bí ní tí tàbámú obìnrin táàtò náà máa lé tó púpọ̀ mọ́sálásí kóbìnrin ó ti kí inú lé ó dájú wá sí mọ́sálásí lọ ànábì ní àkọ́kọ́ nù tí ó ṣe sórí ẹ̀kan ẹlẹ́ẹ̀kejì abáwọn kékèké tí irú èdè ìdọ̀rọ̀ yàn lórí wọn wọ́n lè wà nù mọ́sálásí àwọn lè wà nù lé kí làbí àjẹ́ wọn sí àbí káṣẹ ẹ̀rẹ́ni tí ààrẹ ti gbé mọ́lẹ̀ tó wà nù lé àwọn ẹ̀dí yìí òun ló fà á sáàbẹ́bí sallallahu alaihi wa sallam tí ò fi sọ àwọn ọmọdé jọ́nà sọ́wọ́ sí di ibẹ̀ ni kí ní òfin jọ́nà jọ̀mọ́ ló sọ ọmọdé ni. a ní ọmọ sùnyọ̀mọ́lé o a sì ní àmọ́ sùnyọ̀mọ́lé ẹ̀ tó gbọ́ ọ̀tá tó sọ lónìí wọn láwọn ni àwọn táwọn akéwọ́n mọ́sálásí níta àkọ́kọ́ nìyẹn ìwà tẹ́yìn ẹ̀wù ó dì sáàpù ká táà bá rí nǹkan tó di wa lọ́wọ́ rẹ̀ ilé yóò já mọ́ ìwá kírun mọ́tálí àníbi ò ilé yóò kírun kò ní wo kírun àwọn pé ẹ̀wá kírun nínú mọ́sálásí ní jẹ̀má àdìsí àkọ́kọ́ e àdìsí ẹlẹ́ẹ̀kejì Abdullah Onuwa bá ní Muhammad ó ní wà nẹ́bí arákùnrin ni o ó ní wà nẹ́bí ní orí náà ni mí alábìdí bẹ́ẹ̀ ni àwọn àríbẹ̀ ilé ilé jìnà sí mọ́sálásí ó di méjì ọ̀nà ọ̀dá láti lé èmi sí tí n bá lè máa lọ pẹ̀lú kójú tó dùn mí yìí ní para mi lára ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ìwọ̀n á rí ẹni tí ó fà mí lọ mọ́sálásí ìwà nẹ́bì yọ̀ǹda fún mi kí máa kírun lé ẹ wo tó parí náà ọkùnrin kò rí náà ilé rẹ̀ jìnnà sí mọ́sálásí ọ̀nà tó dáa

sọ ọmọ ń gbọ́ nílé rẹ̀ àwọn ọmọ ń gbọ́ alẹ́mi nípa gbogbo ọmọ tó bá ni wọ́n rú ọ ní mọ wá kí n ti pé òní mọ́ gbogbo àwáwí tó bá lọ rí kò tó ó tẹ̀ tó lọ rẹ́yà yìí mọ́sálásí yẹ́ lórí epo ni kò sì ní wá o ní mọ́sálásí afọ́jú nu ọ̀rọ̀ ìwọ òsì fọ́jú ọ̀nà lẹ́yìn dáa ọtún ní nǹkan ọ̀gùn kátàbá tó jìnà ọtún ní nǹkan ọ̀gùn tó kí lọ́wọ́ ló fi tó bá eléyìí sábẹ́ tó sọ fárákùnrin yóò jẹ́ a mọ ewu ńláńlá tí ń bẹ fún gbogbo ẹ tí ń kírun lé lọ́kùnrin tí ò wá kiri mọ́sálásí àtàwọn tí wọ́n ń kíjẹ mọ́ ilé wọn là ń sọ o ìjọba àmẹ́ta ń kíjẹ mọ́ ìrítà ń kíjẹ mọ́ ni sọ ọgbọ́n táwọn ọmọ báyìí ànínú mọ́sálásí mọ́sálásí ò sì ní jìnà sẹ́lómi ọlọ́fẹ́ sí náà ni ọ̀yìn tó ń fa ìyàlẹ́tẹ̀ níbi ẹ̀sìn náà Abdullahi Mas'ud radiyallahu ta'ala anhu oní ṣàlàyé fún wa bí àwọn sọ̀hábà báwọn ti gbàgbọ́ iye ìmọ̀ wá kírun mọ́sálásí ní jàmáà báwọn ti gbàgbọ́ iye rẹ̀ sí látara àlàyé ànẹ́ Muhammad látara àwọn ọ̀tá lẹ́nu sọ àwọn olówó sọ àlàyé pé bá ti gbóyé rẹ̀ o sẹ́yìn gbóyé bẹ̀ abúlẹ́mù sọ̀rọ̀ ọdí ọlọ́wọ́ tọ́lá ní nínú hadith tó wà nù muslim abúlẹ́ ní mọ̀sánwọ́rù àyẹ́lùkìyàn lọ́ha muslima ẹni bá fẹ́ pàdé ọlọ́run ọba lọ́la lálẹ́kì àmà náà sọ tó fẹ́ pàdé ọlọ́run lálẹ́kì àmà mùsùlùmá lẹ́ni tó jẹ́ mùsùlùmí tó bá wù ọ bẹ́ẹ̀ à kí n pàdé ọlọ́run ọba pé pé mùsùlùmí ni máa jẹ́ tí má pàdé ọlọ́run ẹni tó di ẹ̀wà náà ẹni tó bọ́ọ̀nù ẹni tí ọ̀rọ̀ rẹ bá já sí pé wọ́n kọ̀ fáàmù kẹ́ mùsùlùmí tó ti kú lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ eléri lẹ́tọ̀ wọn bí o bá ti já sí ẹ̀bá ikú yàn eléri ikú lè nínú tó lè fà fún ọ kọ́ pàdé ọlọ́run ń jẹ̀ máa pàdé ọlọ́run mùsùlùmí òun làbúdà bẹ́ẹ̀ àti ń tọ́ lè ṣe tọ́ọ̀bì pàdé ọlọ́run ní mùsùlùmí onífàní ló hàfẹ́ alẹ́ àárẹ̀ sọ̀rọ̀ àwọn àti ìwọ tó ọba fẹ́ pàdé ọlọ́run ọba alẹ́ kìyàmà ní mùsùlùmí kéńtọ̀ wọn yà máa ṣàmójútó àwọn ọ̀rọ̀ wákàtí márààrún yìí kó máa ṣàmójútó wọn àmójútó ni kó máa ṣe kọ́dà kó máa kí níbi tí wọ́n ti ń pè níbi wọ́n ti ń pè wọn inú mọ́sálásí mọ́ wá kírun mọ́sálásí ń sọ náà ìwọ́n tó bá pẹ́ pọ̀ ẹ́kàjọ́ náà bá dáadáa láìpẹ́ yára máa wá kírun mọ́sálásí àdíìsù yìí àwọn ọkùnrin là ń bá wí kèé sí ọ̀rọ̀ èèyàn kókè àmọ́ ọkùnrin tó ti bàlá ọ̀bà kó máa kírun mọ́sálásí tòkùfà ti la àwọn ìlànà kẹ́kẹ́ fún àdébà Muhammad pé àwọn eléyìí òun náà ni àwọn ìlànà fi là ọjọ́ náà ọba àwọn ọ̀run yìí náà kámọ́ kí inú mọ́sálásí ní jàmá ó wà lára àwọn súnà àdébà Muhammad gbogbo ẹni tó bá wá fi ìrún lẹ́nu yín tí ẹ wá kí inú mọ́sálásí ní lásìkò tí wọ́n ó ti ti súnà lẹ́yìn sallallahu alaihi wa sallam ó fi kalẹ̀. wọ́n ní láwùjọ sọ̀rọ̀ tó sunnata nabiyyikum làwọn bá tó. bẹ́ẹ̀ bá wá fi súnà lẹ́bi ilẹ̀ tẹ́ẹ̀ tẹ́ má ẹ̀jẹ̀ jẹ́ ní àmú ọlọ́mọ tó alẹ́ ní àmú. adékò gbogbo ẹni tí ì wá kí nínú mọ́sálásí ní jẹ̀mọ́ tó jọ́kùnrin tó ti gbọ́ tó wọ́n pè é ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ìlànà àmú ní òní ìlànà àlò onírin yẹn lóòótọ́ ó kírun yẹn o àmọ́ kò kírun mọ́sálásí ìlànà àrùn lẹ́rìn torí pé kò wá kírun mọ́sálásí jama. Abdullahi bin Mas'ud ó ní ìyẹn ló fà ó láwọn gbàgbọ́ yí ọ̀rọ̀ ilẹ̀ náà ní Muhammad débi pé ẹnìkan mú àwọn ìyẹ́pẹ́ náà ń sọ tó bá rẹ̀ láàárẹ̀ tí ò lè jí orin yóò wá kẹ́sí ẹ̀ méjì náà aládùúgbò rẹ̀ tó bá jẹ́ àsìkò àyílà ẹ̀dá kan á pèsè lọ́wọ́ àwọn méjì náà àwọn mẹ́jọ ń bá dùgbò ẹ̀rọ kó bá ti sàkà àyílà ẹ̀ bá ti lọ ẹ̀wà múlẹ̀ lọ́wọ́ àwọn méjì wà ń pàdé lọ́dọ̀ rẹ̀ ẹnì kan pè ní apá yìí ẹnì kan pè lápá kejì tí wàá wà láàrin wọn máa fà á lọ sí mọ́tálásí kí ló fà nítorí pé wọ́n náà ti dápọ̀ ẹgbẹ́ gbogbo ẹni táwọn ẹgbẹ́ bá sí inú mọ́sálásí wá kí pẹ̀lú àwọn tí a ní gbogbo àdúgbò kan náà tí ti pẹ̀lẹ́ mùsùlùmí ojúlówó mùnádìkì ni ojúlówó mùnádìkì ọlọ́sìn nínú àlè mùnádìkì ìdájú asfáàlì nínú náà ẹni bá jẹ́ mùnádìkì ìsàlẹ̀sàlẹ̀ ẹlẹ́ lábọ̀ ríbọ̀ lábíjá lè kìyàmà ọlọ́sìn fi jahannama a ẹ̀rí munafiki àti káfí ìwọ̀n wọ̀nà jahannama lọ. àwọn máa ń sáré ẹni bẹ́ẹ̀ kó dúró munafiki ọ̀n kí àdúgbò kan lè wá ẹ̀rí ọmọ sáfẹ́ àdúgbò mi. àwọn bàbá munafiki lẹ́yìn àwọn máa ń lọ ọjọ́ méjì orí mímọ́ o náà mú àwọn bá lọ lọ́wọ́. ẹ bá ti lẹ́mú mi lọ́wọ́ fún akọ báyìí ọlọ́ọ̀ bí ààrẹ bá rẹ̀ yẹn láwùjọ tiwa lónìí kẹ́nìkan fà lẹ́jọ́ ọ̀tún kẹ́nìkan tápá rẹ̀ tẹ́tẹ́ lẹ́jọ́ òjì báyìí kí wọ́n máa fà á lọ báwọn yẹn bá pàdé wọn wà láì tó wọ́n béèrè pé ẹlẹ́kùnjọ ọlọ́ ọtí táwọn ẹlẹ́gbẹ́ wọn lọ́rí ìdúró béèrè mọ́sálásí ọmọ kí lónìí kó tó wájú àlè súnà mùsàlùmá àwápò ọlọ́run òòrùn tó fẹ́ yìí ó rẹ̀ yẹ tó rẹ̀ ẹwù kan ẹwù ìwà wọn sọ̀hábà ẹwù ti mọ́ ọ̀rọ̀ bí ẹ bá fi ṣe rú ẹwù ti ló dé ọpọlọ náà ọlọ́run wọ́n sọ lẹ́nu láti gbòòrò àwọn àwọn àwọn ìpínlẹ̀ pọ̀ wọ́n bò nǹkan kíkà kíkà kíkà rẹ̀ ó sì tẹ̀sí náà torí pé ẹni tó dáa jù wá lọ sallallahu alaihi wa sallam ó rẹ̀ ó náà bẹ́ẹ̀ wọ́n sì jẹ́ lọ́mọ lábí bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam ẹ wá wá tí wàá rẹ̀ lómi kí lè jáde mọ́sálásí wàá àbí ọlọ́run bá wà lè fi ọlá mọ́tà fi ẹ̀sìn wa mọ́tà fi wà lọ́run dáadáa tó gbogbo ẹtí máa ń kírun mọ́sálá ẹgbẹ́ tí máa ń kírun lẹ́jà ẹtí máa ń kírun lé sí èsì mọ́sálá sí wọ́n dàbẹ́ ìjẹ̀mọ́ ìní wọ́n ń kí tí mọ́sálá sí ní ń bẹ ládùúgbò yìí ọ̀nà àrùn ni wọ́n rìn o táà náà máa gbogbo àwọn ọ̀rọ̀ tá a sọ yìí àdíjà lẹ́tẹ̀ẹ́ yìí àti ọ̀rọ̀ àbdùlá ọlọ́run ọba òkọ́ kékeré mú ìmọ̀ wá kí o mọ́sálásí ní jàmá abiola ọba wàlẹ̀ kí ọlá mọ́sà fún alágbọ́lé ìsìlámù rẹ̀ ọ́ wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ nàbí iná muhammadin wà á lọ́hàlì والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدافع الله أبا عليكم في الله أولي أجل وما بعد محمد صلى الله عليه وسلم في الخطبة على بطاق أبكي على يسر أوا ewu ti bẹ́ẹ̀ ní jàmá nínú mọ́sálásí bí ẹni jọkùnrin ewu tó wà mẹ́ fún yàn ọlọ́mọ ti wá ní atọ́rùn bọ́tọ́ o ìfẹ́ iná a máa tàmọ́ ẹlòmíì láti mú akínú mọ́sálásí jàmá àyìmọ̀ká àdàmọ́ ẹlòmíì láti mú akínú ẹlòmíì rẹ̀ àti kíní àti kẹta gbogbo ọ̀nà àrùn ni kírun kí láǹfààní ló wà ń bẹ̀ ó láǹfààní púpọ̀ ìgbàgbọ́ ti jẹ́ pé bí ìbá kírun mọ́sálásí ó léwu fún ẹni máa kírun mọ́sálásí kọ́ fún láǹfààní tiẹ̀ ó náà ní àwọn àǹfààní tó pọ̀ látọ̀dọ̀ àníbà Muhammad àdìsí Abdullahi ibn Umar ọbí ọlọ́wọ́ káàdà àní ó ní ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ fáá ó mẹ́nu dé ìyàn ọjọ́ náà alẹ́bí ni ẹ̀rọ àwọn ẹ̀yẹ o gbogbo ẹ̀ bá fi lè sọ tó bá fi lè kéèyàn sọ ìran àwọn nǹkan tó kó sínú rẹ̀ pọ̀ àkọ́kọ́ kéèyàn kì ní àsìkò bẹ́ẹ̀ kó kì ẹlẹ́ẹ̀kejì kéèyàn wá kí mọ́sálásí ẹ̀kẹta kó sì máa dìgbà dùgbé à ah, kóun bá jọmọ́

yóò sì lápò mi náà kò ní bí ó rí ya ọlọ́run ọba yìí ọmọ ìlànà ilé hafizu alẹ́ ha ó ní gbogbo ẹni tí ò bá wá sọ ìrìn yìí o tí ó fi ń sọ irú ẹni bẹ́ẹ̀ lámùsàkùn láhùn náà rọ wàlà bùrhánà nàjà kò ní jẹ́ ìmọ̀lẹ̀ fi ń kò sì ní jẹ́ ìjẹ́mi ìdókun bákan náà kò sí ní lábò mi ọlọ́run bá eléyìí láǹfààní ti bẹ́ẹ̀ nínú àǹfààní ti bẹ́ẹ̀ kí wá kí o jàmá nínú mọ́sálásí kéde jàmá lé jàmá mọ́sálásí. Ànábì sallallahu alaihi wa sallam ó ní ìrun tí a bá kí pẹ̀lú jàmá láwọ́jà sọ́lọ́mọ́ bá ó fún yàn pẹ̀lú ẹmú tàbí ẹ̀kí àfẹ́hàn tí ó kí ti wọ́n lé ìdáwàjẹ́ tí ti ẹgbó kí ti ẹjẹ́ mẹ́lú mọ́sálásí òní ìdí ó fi ju tàwọn ẹni yẹn lọ yóò lé 25 dáwọ́jà ni o kìí ti láádá ipò ẹ̀wọ̀ Nàìjíríà táwà yìí tí fóòsì fi ń bẹ láàrin ẹwọ lẹ́bù 7 lẹ́bù 8 ẹnu àlàbò lásán ẹwọ ẹwọ táwọ́sàn tí sálárì ó fi jù lọ kápá wọn pé lẹ́bù 1 lẹ́bù 12 kápá wọn pé lẹ́bù 1 lẹ́bù 25 ọ̀ọ̀ká fún àrí ó dọ̀rì kí a máa kó tó yíyọ wọ́n lẹ́rẹ̀ àbí ẹni tí ó wà lẹ́bùn wọn tó bá yẹ pé òun náà ti ní àǹfààní àti ṣe gbìyànjú nígbà tó wà ní kékeré kó náà fi lè wà lẹ́bùn 15 tí ó fi máa gbàtọ́lá lẹ́bùn 15 ni tí ó sì gbìyànjú rẹ̀ tálà fọwọ́ ń bẹ láàrin wa àtẹnìyẹn tó náà ti kọ́kọ́ nígbà náà wà láyọ̀ máa dùn tẹ́lí tútù táyé wá ṣe kí nìyí ó máa ń lẹ́rọ̀ òun tó lè gbìyànjú bóyá pé ìdúró ti gbìyànjú máa ṣe àkọ́ọ̀sì ká ẹgbẹ́ ẹ̀kọ́ ìjọba ó lè sọ àkọ́ọ̀sì ní ọlọ́run tí ó tún gbé pẹ́lú díẹ̀ àlàfo tí ń bẹ láàrin ẹnu ẹ̀dùn torí pé ìrìnà balájá ìwà àti ìbáyìí lè jòkó pọ̀ ó ti jòkó sí ọ àǹfààní mẹ́bẹ̀ lè lóyìn kí ẹ máa kí ọmọ sáà sí jàmá bákan náà nínú àǹfààní tó wà ń bẹ̀ bọ̀ sí léyìí

bọ́bá ti ń bẹ́rọ kan ọmọ nípò wájú ọlọ́run ọba fọ́ ọmọ ipò ayé ọmọ ní ààyè tó wájú ọba ni bá a bá sì ṣe ní ààyè lọ́dọ̀ èèyàn sí láti mọ iye ọ̀dẹ́ tọ̀hún sí tòtọ́ fẹ́ ní lọ́dọ̀ ọba fọ́ ọba fún ìmọ̀ ti abiola ọba ọba adékiọlá mọ́tàdé rọ̀ ọlọ́run ìwọ tí o bá dé ọlọ́run tí èsì ti jòkó tí ọ lẹ́mìí bẹ́ẹ̀ tó dé àǹfààní kan tó ń rí bẹ́ẹ̀ àbójú ti ọ mọ́tẹ́ kójú ó ti ọ wàlẹ́ mọ́tẹ́ kójú ó ti ọ tó láti kí á mà ní ojú ti mọ́sánú ìjẹta àbójú wọn ríra wa tó bá kú àwẹjọba ní ọ̀nà agbókù rẹ̀ o àwọn ẹlẹ́kùn àgbẹ̀ èyí ní ẹ̀lẹ́ wọn fi àjẹ́ lọ́ba gbogbo ẹni tẹ́ bá rí mọ́sánú bá kú ẹ̀mọ́ wọn rán ni ìjọba ti tí ó kú rẹ̀ fọ́wọ́ òun sí ní tẹ́ bá ti rí mọ́sánú bí àmọ́ náà ní gbogbo àwọn ìmọ̀ mọ́ra ńkọ́ ẹ̀jẹ̀ kú jẹ wọ́n láì kú jẹ lọ́pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ mọ́ gbogbo dáadáa wọn ti fọ́nìṣ

yóò máa jẹ́ ìjìyà àti ìkọ́nlẹ́kọ̀ọ́ àti ìmọ̀ pàtàkì kí máa fi oúnjẹ wá jẹba àmọ́ bóyá tí mùsùlùmí ni kí ló dẹ̀ ṣe mọ̀ ààyè tí bọ́bá àbúlé oúnjẹ náà àbúlé ẹ̀dá ní bọ́bá nì ó kọ́ káàmọ́ ẹ̀fí mọ́ mùsùlùmí ó dá mọ́tàlá ní kàrí ẹ̀rọ mọ́tàdé ń bọ́ àìdírí ní táà fi lè mọ̀ pé kò sí nínú ọmọ àmọ́ láti fi ọdún wá tẹ́ra kalẹ̀ sábẹ̀lẹ̀ tẹ́wà ní àmì ẹ̀mọ̀ sí ìbọn náà máa ń tó adìẹ ní kírísímáàtì kẹsíkẹ̀ lálọ́ náà nù ṣùgbọ́n máa ń ṣe báyìí àátá jẹ́ ìmọ̀rún tó wọ́n mẹ́rin àbí àátá jẹ́ àbá àwọn ẹbí pọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí ní jàmáà tó pé àárí gẹ́gẹ́ bí ọmọ ìyá wa àwọn tó bá ti ṣí wọ́n máa kí wọn bá jíjẹ mọ́ nígbà tí wọ́n bá ṣe wọ́n ẹgbẹ́rùkù tí wọ́n àǹfààní tí ń bẹ́ ń bí kí ẹ̀má fi wọ́n láti wọn lánìí ẹ kágbákùn tí wọ́n àwọn àwọn ilé wọ́n láti fi ṣe wọ́n bá wọ́n bá jẹ́mọ̀ wá ní ilé ìlọ́bí ti jẹ́mọ̀ wá ní kọ́dà àwọn mìíràn ẹlòmí máa gbá pọ̀ ládùúgbò rẹ̀ yóò máa kàkiri yóò kiri àyín díẹ̀ yóò tó lọ́bọ̀ míì yóò tó kiri bẹ́ẹ̀ díẹ̀ jẹ́mọ̀ táyà wọn bá ń pàdé wáyà jẹ́mọ̀ wá ní jẹ́mọ̀ dín ní jẹ́mọ̀ wá ní ìwọ́ ti di wọ́n níbi jama'a mi yẹn ti pọ̀ àwọn tó wà nínú ọdún wa bámú tó ń tẹ̀lé eléyìí akànfi ṣẹgẹ́gbà pé káfi pọ́nìṣì yẹn ni káfi kọ́ra lẹ́kọ̀ọ́ pé kó lè máa o àǹfààní tí ó rí mẹ́ tí bá wá àti ewu tí ó rí mẹ́ nígbà وارنا باطل باطل وارتقنا اجتنابه اللهم يا مقلب القلوب ثبت قلوبنا فيه وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم